ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o gbogbo ẹni orí bá dá sí tẹ́dùwá kàkán láàyè láti rọ́jọ́ bí ẹ̀ láyé àti láàyè rere irú wọn yẹ kó jójójó irú wọn yẹ kó yọ̀yọ̀yọ̀ bí irú wọn bá pe tẹbí tará pé kí wọ́n wá bá wọn dáwọ́ dùnú ó tó nítorí bẹ́ẹ̀ ló tún jọpẹ́ lọ ẹ súnmọ́ bí o gbogbo aláyọ̀ tó mọ bí a ti ń yayọ̀ dùnú gbogbo ẹni tó súnmọ́ bí Ògúntọ́lá ẹ jẹ́ ká lọ kí wọ́n kú oríire ẹ jẹ́ ká lọ ká lọ bá wọn ṣayẹyẹ ká lọ bá wọn jó ní mùkúlùmù kẹ́ńkẹ́. ọdún ọmọ wọn tún lè kan sí lórí òkè pẹ̀ ẹ jẹ́ bá wọn dáwọ́ ọ̀dùnnú ẹ jẹ́ jó ní mùkúlùmù kẹ́ńkẹ́ ká méjì aṣọ wa. David Ògúntọ́lá ńlẹ́ o ọmọ Felix àti Esther Ògúntọ́lá ìwọ gan lọ́lọ́jọ́ bí òní David okú oríire okú ewu orí kádún àṣèyíṣẹ̀mí abá ọyọ̀ abá ọdún pẹ́ tó tún lé lọ́dún nínú àlàáfíà ara david ọmọ ògùntọ́lá òní dàgbà òṣì ọjọ́ náà rèé bí àná ọjọ́ karùn-ún nínú oṣù kẹrin ló bọ́ sí ti tẹbí tará tọ̀rẹ́ tí wọ́n ń kí esther àti felix kú ewu ọmọ david lórúkọ ọmọ wa ń jẹ́ david ọjọ́ sì ti wá dàgbà báyìí o ọmọdé kì í pẹ́ dàgbà ikú ò ní pa david mọ́ wa lọ́wọ́ ẹ̀ ṣàmì àrùn ò ní sọ david lọ́jọ́ ẹ̀yìn ẹ̀ ṣàmì lọ́la jésù olúwa wa david ọmọ ògùntọ́lá o ti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ dáradára o ní parí rádaràda lọ́lá bàbá Èdùmàrè ọmọ àmúyangàn lélẹ́dùmarè fi ọ́ ṣe fáwọn òbí wọn ò ní rí ọ fọwọ́ bojú o ní bà wọ́n lórúkọ jẹ́ mo bá ọ ṣàmì ẹ̀. happy birthday to you long life and prosperity káyọ̀dé ní kí n máa kí ọ kẹ́mi gan ò gbẹ́yìn òun gan fi kíkí ránṣẹ́ gbogbo wọn ni wọ́n ní kí n máa kí ẹ wípé òkú ewu orí kádùn àṣèyíṣẹ́ míì david ọmọ ògùntọ́lá àgbódógbó ní tàgbìgbò wàá gbó wàá tọ́ wà á fọwọ́ páwó wà á fèrègì jòbì gbogbo àwọn ọ̀rẹ́ rẹ pátá ló ní kí n máa kí ọ ayé ni ò gbà mí mọ́ mi ò bá máa dárúkọ wọn lẹ́yọ̀kan pé èjèèjì ṣó o gbàgbé pé mo jíṣẹ́ kẹ́mi àti káyọ̀dé gbogbo wọn pátá ní kí n máa kí ọ ìyá àti bàbá ní kí n kí ọ dáadáa ojúlówó ọmọ lèmi ń jẹ́ gbogbo wa là á wí pé àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí.